بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو مهتد وما يضلل فلا هادي له والصلاة والسلام على رسوله الكريم الذي بلغ الرسالة وأدى الأمانة وجاهد في سبيل ربي حتى ترك أمته ولا سنة بيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا هالك وعلى آله وصحابته ومن تبعه بالإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أقدم إليكم تحية إسلامية مباركة ملفوسة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب بطارد وما أنا بطارد المؤمنين إن أنا إلا ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣe àlàyé fún wa nínú tẹ̀síìrì tòní nípa àwọn ọ̀rọ̀ tí ń wáyé láti ọ̀dọ̀ ànábì Nuh alayhi salatu wassalam èyí tó jẹ́ pé ó fi ń ṣe wáàsí fún àwọn tó ṣe yí pé wọ́n jẹ́ àwọn èèyàn rẹ̀ láti jẹ́ pé kí àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn rẹ̀ kí wọ́n ó lè bá jẹ́ ẹni tí ó jẹ́ ẹni tó tẹ̀yìn tọ́lọ́run ọba gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé ibi tí a dé lánàá òun náà ni suwatu shuara quran twenty six aya one hundred and nine òun náà ni ọlọ́run ọba ti ń bá wa sọ̀rọ̀ lónìí tí wàá bẹ̀rẹ̀ pé ó ń bá ọ̀rọ̀ tí ànábì Nuhu alayhi salatu wassalam tí ó sọ ó ń bá lọ ànábì Nuhu sọ fún wa wípé wà máa as'alukum alayhi min ajr in ajriya illa ala rabbil alamin ó ní lórí nǹkan tí Ọlọ́run bá gbélé mi lọ́wọ́ pé kí máa jẹ́ṣẹ́ rẹ̀ fún yín wà má as'alukum ajran mi ò lè béèrè lọ́wọ́ yín ajran mi ò lè béèrè ẹ̀san kankan lọ́dọ̀ yín ìgbékẹ́ fún mi ní ẹ̀san kankan mi ò lè béèrè ẹ̀ ní ọ̀dọ̀ yín torí wípé ọlọ́run ọba máa ń bẹ́ kí àwọn tó ń jẹ́ àwọn ànábì ọlọ́run ọba kí wọ́n ṣàlàyé léyìí fún àwọn tí wọ́n ń pè wípé kìí ṣe pé bóyá owó kan ni ọlọ́run bá ní ìdí ní àtọ̀dọ̀ wọn tó bẹ́ẹ̀ kí wọ́n máa fún àwọn ànábì ọlọ́run tó fi jẹ́ pé àwọn ànábì ọlọ́run bá wá ń wá wípé kí wọ́n jẹ́ ọ̀gá lórí wọn láti jẹ́ pé kí wọ́n lè bá a máa jẹ́ ẹni tí ó máa jẹ́ ẹni tí ó máa rí owó lára wọn torí pé àwọn tí wọ́n jẹ́ àwọn Yẹ̀húdí àti àwọn tí wọ́n jẹ́ àwọn nàṣọ́rọ́ ẹ bá ti jẹ́ àwọn rùbánù wọn àti àwọn kìsìsínú wọn àwọn tí wọ́n jẹ́ àwọn àbárù wọn òun náà ni pé àwọn tí wọ́n jẹ́ àwọn olórí wọn tí wọ́n jẹ́ olórí ẹ̀sìn lọ́dọ̀ tiwọn wọ́n á máa exploit wọn tó yẹ pé wọ́n á máa wá ọ̀nà láti gba owó lọ́wọ́ wọn ìṣesí nìyẹn tó jẹ́ gbogbo tí ìbá ti ń ṣẹ̀sìn ọlọ́run ọba àwọn tí ò bá ti ṣẹ̀sìn ọlọ́run ọba wẹ́n tó bá ti jọ́ra àwọn mùṣírikùn wọ́n máa jẹ́ pé tó bá ti jẹ́ olórí fún wa bí ó ti máa jẹ́ wípé òun ó máa rí nǹkan gbà ní ọwọ́ wọn nìkan ni ó máa wá bóòlù olórí yẹn tí ó bá ń gbogbo gbèsè ayé ẹ̀ ni pé bóòlù ẹ̀ ti máa fún un ní nǹkan oní ó bá so eléyìí nìkan tó pé àwọn tó jẹ́ àwọn tí ìbá ti ṣe mùsùlùmí tí wọ́n máa ń kà sí sókè àwọn tí wọ́n jẹ́ àwọn mùṣírikù àwọn tí wọ́n ń ṣẹbọ yẹn tí wọ́n ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run tó gbé àwọn tí wọ́n ń tẹ̀ wọ́n jẹ àwọn tí wọ́n jẹ́ àwọn àgbààgbà tí wọ́n ń tẹ̀ wọ́n jẹ ń bẹ̀ tó gbé àwọn fi nǹkan tí wọ́n ń ṣe yẹn wọ́n fi ń rí wọ́n fi ń rí nǹkan ní ọwọ́ àwọn èrò ẹ̀yìn ọlọ́run ni pé kí àmẹ́bí ọlọ́run bá náà máa ṣàlàyé fún wọn wípé so that wọ́n á lè jẹ́ pé ẹ̀sìn eléyìí ò wà lọ́dọ̀ yín láti gbé pé ẹni bá ti jẹ́ olórí yín o dandan lẹ gbọ́dọ̀ jẹ́ kí ni o lẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa fún ní nǹkan sọlọ́wọ́n bá jẹ́ kí eléyìí ò máa yé wọn pé kí àwọn tán jáwọn ànábí ọlọ́wọ́n ọba kí wọ́n máa ṣàlàyé eléyìí fún wọn lóbi jẹ́ pé bàbá ìṣọ́ ọlọ́wọ́n ọba náà dìde àwọn àgbọ́ pé ó wá sọ fún àwọn sọ̀hábà ó wá táàsì wọn pé ìwọ báyìí o iye owó báyìí ló gbọ́dọ̀ mú wá ìwọ báyìí o iye owó báyìí ló gbọ́dọ̀ mú wá ìwọ báyìí o ìwọ báyìí ló.